بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله ojú ewé two seventy one ìsọ̀rí ọ̀rọ̀ kẹrin nínú tírà minihajili muslim nípa ìwà ìgbáralé Allah ìgbáralé Allah ta'ala àti ìgbáralé ẹ̀mí mùsùlùmí kò ní rí ìgbáralé Allahu Ta'ala níbi gbogbo iṣẹ́ rẹ̀ ní ìwà tó jẹ́ dandan nìkan mọ́ bí kò ṣe pé ó máa rí i ní ọ̀ranyàn ẹ̀sìn ó sì máa kà á kún àdìsọ́kàn